إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت لآل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت لآل إبراهيم إنك حميد مجيد وبعد بعد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في كتابه العظيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم إلى آخر الآية وعن عبد الله بن عمر أن النبي صلى الله عليه وآله وسلم قال لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم وعند نسائي عن عبد الله بن عمرو والذي نفسي بيده لقتل مؤمن أعظم عند الله من زوال الدنيا ọpẹ́ nínú ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá ọba tí ó ṣe àtìní àti ẹ̀yin ní mùsùlùmí tó tún wáyé ọ̀dá fún ìní àti ẹ̀yin láti wà nínú ìjókòó tòní tààmà sí tàbí nínú àpéjọ tòní tọlọ́sọ́ọ̀sẹ̀ tọ́lọ́wọ́n bá ní kí ọlá pa gbogbo mùsùlùmí àgbáńlá ayé láṣẹ láti mọ kórajọ ní gbogbo ọjọ́ jímà láti jọ́sìn fọ́lọ́run tààmà sí ìrun jímà abẹ́ ọlọ́wọ́n bá ní kí ọlá tòní kó mọ́ sí nífẹ̀ẹ́ ìtúká fún wa tó wá má ṣe ilé ní àkímá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó jẹ́ kákìláyé kákìláyé wà dáadáa èyí tí àwọn òsàárà àti ṣe fún kálukú wa ọlọ́mọ́jẹ́ kọ́kọ̀kan wà jẹ́ ńbẹ̀ àlékún dáadáa ọlọ́pọ̀ ìjẹ́rí pé òun lórí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam pẹ̀lú Qur'an àti súnínà rẹ̀ iṣẹ́ àlàyé Qur'an tí gbogbo àgbàlá ayé pápátá sábà ní ìmọ̀nà tààtọ̀ láti ṣe kò gẹ́ ìyọnu ọlọ́run ọlọ́mọdé kápàdé ìlú rẹ̀ láìláì àtọrọ ìkẹ́ àti ìjẹ̀fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àtàwọn ará rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ nígbàdúgbà ó kárí gbogbo mùsùlùmí àgbàlá ayé pátá tí kò yàwà nàlẹ̀ lẹ́yìn ilé ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹjẹ́ ká ọlọ́run ká rẹ̀ ká máa tẹ̀lé àṣẹ rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo ní gbogbo ààyè àti níbikíbi ó ti tó àsìkò fún wa láti sí ní ẹ̀jọ̀ ká ewé agbẹ́jẹ́ mọ́wọ́ nípa ìjà jíjà pàápàá jùlọ nílùú wa Ìkàrẹ́ yìí ẹ̀yin olùtẹ́sí ni alápàálé kò sí àní kò sí iyèméjì ó fi dájú ṣáká fún gbogbo ẹni tí ọlọ́run bá jogún ìmọ̀ tí í ṣe ìmọ̀ tó yẹ kòrò látọ́dọ̀ rẹ̀ tó sì fún ní àgbọ́yé mímọ̀ náà wá jogún làákàyè ohun ọgbọ́n àti òye pẹ̀lú ìrírí tó gọntí ọ̀ tọ́lọ̀ bá jogún rẹ̀ fún yóò mọ̀ pé àsìkò tó fún wa nílùú wa táàmù láti géjù sílẹ̀ sáàmù sí ìjà ilé ìrìnlẹ̀ nítorí àwọn ìdí tó pọ̀ ìdí alákọ̀ọ́kọ́ ni pé ọ̀pọ̀ ṣù àwátá jẹ́ ọmọ ìlú mùsùlùmí ni wá akáláṣe alẹ́mọ́jẹ́ mùsùlùmí lónìí ṣùgbọ́n àwọn tó ṣù wá kalẹ̀ lánàá mùsùlùmí ni wọ́n tàbá tún wá padà sẹ́yìn sẹ́yìn wọ́n ti mẹ́jẹ̀ mùsùlùmí ṣùgbọ́n rírí tí wọ́n rí ìsìláàmù wípé ọ̀làjú tó mú wá borí ọ̀làjú ètò ń bẹ lọ́wọ́ wọn òun ló jẹ́ kí wọ́n fi sọwọ́ wọn sílẹ̀ tí wọ́n sì fi gba ìsìláàmù ẹ̀rí lè fojú rí ni kìí ṣe ẹ̀rí téèyàn ṣẹ̀ máa ṣàlàyé ẹni tá bá bẹ̀rẹ̀ láti ẹnu gbòdì tàbí lóró kàrẹ́ wá láti àtùgbà títí táàfi lọ jáde sí àrígidì bẹ́ẹ̀ náà ni tá bá tún dé ibi àárín gbogbo tàbá yà sọwọ́ sí ká tún tẹ̀lé sáàlọ́sọ́nà àtò títí táàfi dé ọ̀nà àrígidì bẹ́ẹ̀ gẹ́gẹ́ tàbá tún yà sí ọ̀nà òfẹ́ títí táàfi dé òfẹ́ ẹni kankan ò ní sọ fún wa táàbì mọ̀ pé ìlú mùsùlùmí lè rí torí pé ń tàbí mọ́ ìlú mùsùlùmí ó pọ̀ nílùú wa ìkó náà ní mọ́ṣáláṣí àwọn mọ́ṣáláṣí wọ̀nyí wọ́n tó wá ń bẹ ní àwọn ètè tí ọ̀nà tí wọ́n sì ṣe mọ́ṣáláṣí kéékèèké kódà fún ẹni tí kìí bá ṣe ẹni tó ń gbé náà lóyìn yóò rò pé àwọn mọ́ṣáláṣí jímọ̀ ní gbogbo àmọ́ṣáláṣí tàwọn yìí bẹ́ẹ̀ sì ni wọ́n kàn lè sọ pé mọ́ṣáláṣí àdúgbò lélé torí pé yóò jẹ́ alágbèéká tàbí sí ọ̀síà yóò sì tó tóbi wọ́n tó wá náwó sí yóò máa dán àmì pé ìsìláàmù nìpìlẹ̀ wa lẹ́yìn tán bàbá wa kúrò nínú ẹbọ òun nìwọ̀nyí tó gbà àwọn ibi tí wọ́n rí ilẹ̀ wọ̀nyí rà sí tàbí tí wọ́n gba ilẹ̀ sí wọ́n yìí jẹ́ àwọn ààyè tó ṣe pé kò rọrùn láti rí ilẹ̀ níbẹ̀ béèyàn bá jẹ́ tó lówó gidi lọ lónìí ẹ̀yìn náà mọ mílíọ̀nù tí wọ́n tà ṣùgbọ́n nígbà náà bá lọ́wọ́ ọ̀rọ̀ àwọn bẹ̀yẹn ó kàn fáwọn labẹnu gan nínú ìlú gbà àwọn lọ́tọ̀ pòlú àwọn gan laláṣẹ ẹgbẹ́ kíláàsì ṣe wá pọ̀ nígbàtí oscar ti wà nípa rẹ̀ kó tó di pé ìjọba àpapọ̀ àbí ìjọba ìpínlẹ̀ Oǹdó àtàwọn ìpínlẹ̀ Yorùbá sọ wípé iṣẹ́ sí wọn wà mọ́ pẹ̀lẹ̀ pé lókè ọya àwọn ṣe ń ṣe advanced studies ní ti wọn ò kí òun jẹ́ kí oscars yẹ kó wà gbogbo àwọn tí wọ́n ẹnu wọn lè mí ti gbọ́ wípé àpèjẹ tí wọ́n fún ìkàrẹ́ ni every corner is a mosque àwọn tí mo bá pàdé nígbà tí mo wọ yunifásitì ọmọdé ààrẹ ní every corner is a mosque ní orúkọ táa fún ìlú yìí mo rántí pé ní nǹkan bí 2002 àbí 2003 táa ṣe òǹkà mọ́sáàsì tí ń bẹ ní kààrẹ ó lé ní ogún mẹ́rin ó lé ní 80 táa ṣe òǹkà ilẹ̀ ìrọ̀ ọ̀kan báyìí is not less than 80 mosques ìwádà àwọn kéékèèké wọ́n fi èyí nǹkan ń jí wa ní ìrìgbé ìlú ẹ̀sìn tó bá rí bẹ́ẹ̀ ìdí àkọ́kọ́ gan ni pé mùsùlùmí ni wà ń táà sì mọ̀mọ́ mùsùlùmí ohun gangan làlàáfíà torí pé bí tó kọ ẹ̀sìn wá ti wà náà a máa juwọ́ jùsẹ̀ sílẹ̀ fọ́lọ̀ ni a sì máa gbá Islam wá látara aslama yuslimu islamu Aslama, ni pé ó juwọ́ jùsẹ̀ sílẹ̀ ó gbá fà to submit aslama is submitting yuslimu ó gbá fà ó juwọ́ jùsẹ̀ sílẹ̀ tàbí yóò juwọ́ jùsẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ orúkọ tó jẹ́ tó níṣe rẹ̀ tàbí ní verbal Now, ó ní islam ìyẹn ni ìjuwọ́jútẹ̀ sílẹ̀ ìgbà àpà fọ́ta ní ọlọ̀ ìjọlọ́wọ́ àpàṣẹ ìmọ̀ para ẹni ìmọ̀ jóná ilé ara ẹni ìmọ̀ bàdá ìgbọ́n kọ̀kọ̀ léra ẹni ká kò pàṣẹ rẹ̀ ìdí àkọ́kọ́ gan-an tó yẹ ká mọ̀ pé wa láti ṣúrí àgbéjẹmọwọ́ àsìkò ti tó fún wa láti mùsùlùmí ni wa

innamal mu'minuna ikhwa àwọn onígbàgbọ́ òdodo jẹ́ kìíní kankan tayọ ọmọ ìyá ó fi hàn wípé kùránì ò pè wá síta ló bí lágbájá bóyá nílé bàbá àbí nílé ìyá kùránì fo ibẹ̀ dànù ẹbí wo ló ti jáde kùránì ò bojú wo àdúgbò wo ló ti wá kùránì ò pèpè sí ká tó sọ pé ìlú tàbí ẹ̀yà o ní innamal mu'minuna ikhwa láti jìbìtì àṣàlẹ̀ ìbónú ìpìlẹ̀ ní pé ọmọ ìyá ni wá gbàtí islam wá sọ bẹ́ẹ̀ jọmọ ìyá rí náà yàtá síra wọn àti ibi ọ̀kan síra wọn kò ṣe ṣe ẹlòmí ní ọmọ ìyá hàn àtẹnújà lóòtọ́ ni kùránì ló mọ̀ ọlọ́run ní ìwọ̀kọ́ ló kọ òun tó وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما <laughs> Tíkọ̀ méjì bá wá ń jà ní àwọn amòmìnì ẹ ṣàtúnṣe láàrin ìmọ̀ ni Ọlọ́run sọ pé ẹgbẹ́ ẹbí wọ́n lẹ̀ kọjú ogun síra wọn rárá. Ìsìláṣò àtúnṣe lọ́lọ́ tí ọ̀kan náà àwọn méjèèjì wá kọjá àlàlẹ̀ ó kọ̀rọ̀ sí kejì fàkọ́ọ̀tì ló láti tàbọ̀gbé hátà tàbí àìlà àmìlà ẹni tó kọjá àlà ẹni gbogbo òjò dojúkọ tí ìpadà sí àṣẹ tani ìlà àmìfàṣẹ ìtọ́lọ̀ kìí ṣe yóò fi padà sí sí lùlú ẹ̀rí yàtọ̀ tí ó fi padà sí gíní ìtọ́lọ̀ fẹ́ kìí ṣe sí lùlú fẹ́ kéèṣe gbogbo tí ìlú ń fẹ́ náà lọ́lọ́run máa ń fẹ́ fún àpẹẹrẹ ìlú lè fẹ́ ká ṣe kánífà ọlọ́lọ́run ò fẹ́ àbìsọ́nù túbà bí ìlú lè sọ pé ká lọ bọ ẹran òṣà kan àbí ká lọ bí òkè kan àbí ká lè Islam lóhun ò fẹ́ ọlọ́run lóhun ò bá wọlé so ìdí nìyẹn ìdí àkọ́kọ́ nù ìbàbá wa jẹ́ múmi ní àwọn ìdí yòókù jáde látara pa jẹ́ múmi ní tó sì jẹ́ pé gbogbo akílò gbogbo làákàyè tó pé tí ò láàáyẹ tí ó sì tí ìyípadà gbò ní bọ́lọ̀ ń ṣe dá náà ni ó sọ pé ìsìláàmù sọ ìlú bàmù alákọ̀ọ́kọ́ tó jáde pa jẹ́mú mi ó ní ẹ̀ṣẹ̀ tí ń bẹ nídìí àdá ìdà ọkọ̀ àti gbogbo nǹkan tó lè ṣe èèyàn ní ṣùtá tí èèyàn yọ síra èèyàn tí ìbá jẹ́ múmẹ̀ ọlọ́run bá lè jọ lásọ fún wa nínú Al-Qur'an ọlọ́run ní wà ní yàtùlù mọ́mílẹ̀ mùtàmìdà ẹ ń bá lájú rẹ̀ lẹ̀ báyìí tó máa mọ̀ pa mọ̀mí níka fàjẹ̀zẹ́ òhun jà ànàmẹ́ kọ́lìdà fìyà kò sí ẹ̀sán kankan fún rẹ̀ níbẹ̀ tí pé di ọmọ náà já ànámà yóò sì ṣe kiri ń bẹ̀. wàgọ́ ní bá wọ́hù ọlọ́run ọba ó sì bínú sí wà láàánàwú èyí òníkan kọ́ yóò wá gbé jìnnà sí ìkẹ́ rẹ̀ pátápátá ọlọ́run mẹ́wọ̀. Muhammad fúlànàbí sọ pé lẹ́zàwálò dúníyà ahùnwánù alàlọ́ ìmìkọ́ ìrọ́jù lè mùsùlùmí kí gbogbo ilé ayé kó parẹ́ pátápátá ahùnwánù lọ́dọ̀ ọlọ́run nǹkan tó fúyẹ́ ní lọ́dọ̀ ọlọ́run ju káwá sọ pé wọ́n pa mùsùlùmí kalọ lórí ilẹ̀ ìmọ̀ ẹwọ gbogbo ayé kó pa mú kalọ́lọ́ pàdúgbò ayé rẹ̀lẹ̀ kan náà ó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ju kẹ́nìkan lọ pàmù nìkan nínú ẹgbà wá ti nà sáàí anábì ni wà lẹ́bí náfsí ìyàdí mo fi ẹni díẹ̀ ní ìmì rẹ̀ gbẹ̀lọ rẹ̀ búra lakọ́tùmù ìndàlọ́ rẹ̀ tóbi lọ́dọ̀ ọlọ́run ní ayé rọrọ ẹnìkankan pàdùgbùlé ayé ìrànlẹ́ ìkan náà ẹ̀ṣẹ̀ tí ó tọ̀ ń dá kò tóbi tó kẹ́nìkan pa mùmí nìkan lànàbì tí ń ní wa ní ìrìn káàkiri mọ bó ṣe lágbára tó ìgbà náà láwàrá méjì eléyìí mùsùlùmí eléyìí mùsùlùmí àtàrí rẹ̀ dúdú àtàrí tọ́ náà dúdú gẹ́gọ́lọ̀ ṣe sọ fún sọ́tìlù fàtíṣì sí máa ó ń fi wùjú ìdí mìíràn ápárí sùjúdù àmì ìdánimọ̀ wọn ń bẹ ní àtàrí wọn látara orí pa pé wọ́n ń forí balẹ̀ àmẹ́jẹ̀jì bá ń yẹgbẹ̀ síra wọn subhanallah ẹ̀rí àbẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam oníyàtìlì maktul ẹni tó bá tó ojú alìkìyàmọ̀ yóò dì lé mọ́ta alìkan rọ́ sún umi ìdá yàdé orí rẹ̀ tẹ́ẹ̀gẹ́yìn yóò gbé dání pẹ̀lú ọ̀kan nínú àwọn ọwọ́ rẹ̀ méjèèjì mútàlá píà yóò wà fi fa nínú ìwáyà nínú ẹgbàwámi ànẹ́bì ní àásó orí àtàrí orí ẹni tó pa láyé yẹn tàṣkúbú àwòdáàjì òdàmà àwòdáàjì jámọ́rò wádàjì òun ni iṣan ọrùn rẹ̀ yóò sì máa ẹ̀jẹ̀ ò máa ṣàn jáde ń bẹ̀ lápàlẹ̀ yìí o bádàlẹ̀ ṣá o yóò máa jáde ń bẹ̀ àbáyá àti àbíhì ilẹ̀ arṣ yóò wà máa wọ́ oúntàn lọ títí tí ó fi gbede di àríṣì fàyàkúrù lè mọ̀túlè rọ́bì lè àlàmì ẹni táa pa tó ń wọ ẹni tó pa yóò a máa sọ fún olúwa gbogbo àgbáńlá ayé pé hádá kọtàlá ní ẹni tó pa mí rèé o fàyàkúrù lọ olùkọ́ọ̀tì aláwọ̀ become wretched ayé ó ti <laughs> wàyá dáàbò bí ìlànà yóò sì wá wọ́n tó tọ̀rọ̀ nù náà ẹ̀kẹ́yẹ̀ wá ronú ní pé tó ti pààyàn bọ́ ti pààyàn ẹ̀lùmí ní owó kúkú bá wọn lọ ẹ̀yà máa owó bá wọn dáwó ọta

ṣe bọ́lọ̀wọ́ bá máa ń gba kí ó bá ní ó torí jù àbúláìkún àbá jùlọ lọ mú àyà tí mú kalẹ̀ ẹ̀fẹ́ bá fojúlẹ̀ pa mọ̀ nìkan ẹ̀sàn rẹ̀ nínú yà nàmà ìtumọ̀ rẹ̀ ní pé àbúláìkún àbá tọ́rọ tún sọ̀rọ̀ síwájú àbúláìkún àbá jù ní máa ló náà rẹ̀ ìsáyà tó parẹ́ o wà láàbùdìlà àti fàáyà ní ìrọ́pò rẹ̀ wà á nà ilẹ̀ òkúta òbá níbo ní oṣù wa rí tí gbá kú lọ́lọ́ sí fẹ́ forí tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jìnà ìsáàmù ò fi ọwọ́ yẹgbẹ́rẹ̀ àbójú kéèké tàbí ìsáàmù ò mú ọ̀rọ̀ pípààyàn kú yẹgbẹ́ di wípé ti máa gbé ìdà kiri inú ìlú kan ìsìláàmù ṣe léèwọ̀ àyàfi ká ti bọnú àkọ̀ ká mú àjá lọ́wọ́ láàrin ìlú ìsìláàmù ṣe léèwọ̀ àti ká ti àkọ̀ kámọ̀ ọ̀bẹ dání ìsìláàmù ṣe léwọ̀ àti káfí sínú àkọ̀ kódà nílé ìsìláàmù fẹ́ kámọ̀ ọ̀bẹ ṣeré àti kẹ́ ti bọnú kankan tí ò ti ní ṣe kíni tí ò ti ní ṣèyàn ṣùfá Abu Hurairah radiyallahu ta'ala anhu kọ́lọ̀mbá ni yọ́nú sí inú àdífì máa Muslim ó ní mẹ́nà aṣáàrọ̀ ilá àkí ibi àdí ìdàtì ẹnikẹ́ni tó bá na irin ẹ̀pẹ́ irin ni àìdà ọkọ̀ àdá ọ̀bẹ tàbírin gangan tó nà sí ọmọ ìyá rẹ̀ fa iná ìmọ̀lá ìkàtàtàlẹ̀ àánúhù amọ̀lẹ́kà ó sì máa ṣẹ́ dílé lórí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ma sọ pé ibi dandan ọlọ́run ma bá ọ ìgbéjìnà sí kẹ ma bá ọ tó lọ́wọ́ wà àkọ́ ulè àbí ìwà omi kọ́dà kójọ́ ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n nínú ìwáyà mi lọ́dọ̀

náàrí Jabir ibn Abdullah oninaha Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam an yuta'atta as-sayfu maslula ànábì ṣe léèwọ̀ kẹ́nìkan kan mú ìdà jáde kó mọ́ kọ mọ̀nà báyìí àyàfi kó ti lọ́nu kí ni kó ti wọ̀ inú ọkọ̀ so ẹlẹ́ẹ̀kejì ìdí tó fi jẹ́ pé aláti dìnà sí jáàmù tó pé ẹwà àwọn kẹtọ́ tí a ti ká sáàrẹ̀ sọ ẹwà láyé èwo nínú rẹ̀ lèyàn lè lórí gbé èwo lọ́run gbà pé èpè àwọn màláíkà ni lórí gbé àbí lórí gbà sórí sórí ẹgbẹ́ táyà ẹgbà tẹ̀yìn màláíkà ẹmọ̀ sí pé fóòmù torí tẹ́kẹ̀ àmàláíkà ẹbá ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò ní dúró mọ́ tìrántìrán ènìyàn ní ò jẹun lọ́lọ́kún ṣàánú wa ìdí kejì ní ẹ tó yẹ alákọ̀ọ́kọ́ lábẹ́ ìpàdẹ́mù ìlú fún ní abẹ́rẹ̀ ìgbùlẹ̀ ìjára ìdí ẹlẹ́ẹ̀kẹta tí ó mọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ìpàdẹ́mù ìlú ni pé ìjà máa ń sọ àwa mùsùlùmí di kèfèrí àbẹ́bì di kèfèrí lẹ́yìn mi tẹ́lọ máa jà tẹ́wà máa bẹ̀rẹ̀ ayé lórí yábìrì mú bá àdúkù mìíríkọ́ bà báyìí ọkàmọ̀kọ́ tẹ́lọ máa jà tẹ́mọ̀ gúnra ayé tẹ́mọ̀ yẹra ayé bà lójú òní ẹ̀gbọ́n bá tàbí sọ ni kẹ́yàn bú mùsùlùmí gan kẹ́ẹ̀kà sọ pé olórí ibú wèrè ayé onídá ìwà pòkí ìlú kẹ́yàn wá máa bá mùsùlùmí já òfin ìtàkàn jà ní o kú fúrò ṣe fi nílò ìṣe lọ́wọ́ ọ̀nà kejì tó lè gbà gbogbo wa láwà fẹ́ ṣe nǹkan ìṣúra láti dá ẹ̀bùn àti àbùbù ẹ̀yìn ara wa nítorí pé tàwíìdì ò tí ìrìn rẹ̀ láàrin wa tẹ́lẹ̀ kí làwọn nǹkan ìṣúra òkí gbẹ́ òkí àdá ọ̀bẹ ìgò àti ìbọn ayẹta ayọ̀dí ìbọn wood na paper iron na paper àwọn kẹta jẹ́ bá la igi mọ́yàn lórí yóò kàn dàbí yóò kàn gbọ̀ndà lórúurú tán bá la irin mọ́yàn yóò kàn dúró ní dùn kò ní ṣe nǹkan kan gbogbo nǹkan ẹ̀ láàmà wá jẹ́ bá gún wá ń gò kò ní wọ̀ wá lára àmà wá ogun ẹ̀kí mo rí bàbá kan tó ṣe ogun ọta ìbẹ̀mọ̀ wọlé sí láà ọta gẹ́gẹ́ àwọn kó rọta ẹ̀ ló ní ọ́tàlẹ̀ mì yìí oníbẹ̀rẹ̀ olóògùn ní kí ní wọlé sí ńlá mo ni yóò dáyọ̀ àwọn ah, ló ti dògùn kò lè dá ọ nínú ó tó tún dàjẹ́ ìyàwó ó ti pẹ́ <laughs> bóyá gbogbo ọkàn rẹ̀ lórí mímbà ní wá ní ẹsáré bẹ́ẹ̀wù fún kí a lè dábí sí lára gbogbo ìgbàdí labámẹ̀ gbogbo apá ìfúnpá ìkọrùn oríṣiríṣi àwọn òǹkà tó dàgbà nínú àpò ló ń ka àwọn kúsọrí àwọn òǹkà ẹlẹ́lọ́yẹ̀ ní pé kúsọrí òun ló chíìpù jù láti ọkùn mo ti dáyé lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń ta wòsì wòsì tàbí ìlẹ̀kùnlẹ̀ kí ní máa chíìpù jù tó rẹ̀ kéré jù òun lòǹkà tí wọ́n pè ní ẹlẹ́lọ́ọ̀ kú sanrí àmọ́ tó ń kú sanrí lọ́dọ̀ ẹlẹ́lọ́ ṣùgbọ́n tí wọ́n bá ti ṣiṣẹ́ sí lásán tàfà ànàsáré ṣubú síé àlúwó àwọn míwà tó bá bí nàyàn yóò mọ́ ké bí ewúrẹ́ òmí okó rẹ̀ ó sàkólé lẹ́tẹ̀kẹtẹ̀ ẹlòmí ò mọ́ yàgbẹ́ ẹlòmí ò mọ́ tọ̀ ẹ̀rọ rẹ̀ tí wọ́n bá bẹ̀ tí wọ́n ní kóbìnrin kan wá tọ̀ sí lẹ́nu kéèyàn jẹ́ àrọ́mù ní ẹ́ǹkà àrọ́ ìṣù ó béèrè àrọ́mù gbogbo nǹkan yẹ láwọn ikọ̀ máa ń sáré káàkiri gbẹ̀túgbẹ̀tú tẹ́wọ́n gbẹ̀túgbẹ̀tú ẹnìkan dọ̀kan tó ń sàlàyé oògùn ó ní ọmọ bẹ́ẹ̀ ṣe gbẹ̀túgbẹ̀tú ó lè tí wọ́n pa síbi ọjà tàbí bí oríta ahọ́n rẹ̀ lẹ́lọ́gé ahọ́n yẹn ni wọ́n wàhálà tí wọ́n kò àtàrí sí wọ́n wà á dì wọ́n wà á pe àwọn nǹkan tó yẹ kí wọ́n fi sí àwọn èròjà rẹ̀ tí wọ́n lọ fi sí ìdí ẹ̀kan fi sí fún iye ọjọ́ tó yẹ kí wọ́n fi sí òní wọ́n fi sẹ́ lójú wọn ní gbèdúgbèdú tí wọ́n bá ní bẹ́ẹ̀ máa bọ́ gbogbo ẹ̀ ló sì máa bọ̀ tóró o ti ṣiṣẹ́ fẹ́ṣù kọjá kó má da olóhùn àbí ọ̀pá tí wọ́n náà sí ìyàn báyìí tó tọ̀ mú ògbẹ̀ lónìí bàbá kan ṣàlàyé oògùn yẹn obìnrin aláboyún tó kú toyún toyún ni wọ́n lọ ti ọ̀pá yẹn bọ abẹ́ rẹ̀ ibẹ̀ ni wọ́n rẹ̀ sí wọ́n lọ sún wọ́n àpadà lọ hú sàárè yẹn létà wọ́n àfàyọ wọ́n ti jẹ́ sọ́pàá ńlá èmi oògùn yẹn ẹ́ àfà lẹ́nu yẹn ọ́n agbára ni tó bá ti nà sí yóò gbẹ lóòrùn àwọn ìdí mò máa ń sọ ìyẹn túnmọ̀ ẹni pé kó wá kọ lọ́dọ̀ mi kọ́ làṣọ kéde pé mo máa ṣe pé mo lẹ́nìkan ń ṣàlàyé mi sì béèrè àlàyé yẹn délẹ̀ tẹ̀wọ́ tó lè wá sí wípé ta ló sọ ìjẹ̀ ìrántí mọ́ tẹ̀bẹ̀ èèyàn máa ń gbàgbé nǹkan ìrántí mọ́ ìjẹ̀ mọ́ torí ẹlùmí ó padà wá bá ìgbésẹ̀ jákùn stars òun ó tún bá ní kọjá kí ní a nídìí àwa muslim

lóun ọkọ̀ ìṣújú bí òru bí òru ní ṣe kúrú àgbé jùn pé kúrú àgbé wà nínú tí wọ́n lónù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú rẹ̀ nínú ọlẹ̀ kó ríran ọlẹ̀ ẹmọ lọ́lẹ̀ ọmọ tó wà ní orí pé wọ́n lọ la inú èèyàn ó yọ yóò wà ní tí wọ́n máa lò sí ó rẹ̀kì gbé inú so lọ́pàá táwọn àfáàjọ́ òbí gbógun tẹ́bọ́ ẹni táwọn àpẹlẹ́bọ̀ wọn kó láàrárára wọn fọ́ yẹpẹrẹ mú rá burú rẹ̀ pọ̀ ẹgbẹ́ bá jiyàn rẹ̀ ní àwọn ta kàwé ẹzáàrùn sí aláwìyé olùwọ̀ àti bàbá abọ́ rẹ̀ mo ti sọ lórí wújúbà ẹ̀rí tẹbá rántí ó ma ń gún mi mọ́lẹ̀ yéye ogun bẹ́ẹ̀ ní gún mi mọ́lẹ̀ yéye ogun ó ma ń dún mi lọ́rùn yéye ojú bẹ́ẹ̀ ní dún mi lọ́rùn yéye ojú alábìyé jf ọdún jọ ó fi pé àwọn Yorùbá kò nínú tí wọ́n pè ní ìṣẹ̀ṣe ni pé kò bá mú ẹ̀rántí ẹ̀jọba orí àwùjọ yẹn sì wà láyé tí wọ́n bá ti yọ̀tọ̀ yẹn kúrò yóò sọ mùsùlùmí dẹlẹ́bọ torí kálukú ní òfẹ́ máa ṣọ́ra pápárú àwọn àpáta ń ṣe ojúbà èyẹ gbọ́dọ̀ wà nǹkan dání tẹ́nìkan bá dẹ́rí ẹ̀wò lónìí pé ó sí ó kètò fẹ́ ọwọ́ yẹn ó dúó síbẹ̀ ọwọ́ yẹn wá ń ro títí ọwọ́ yẹn wà lè yẹn sáà ń lọ bí ẹ̀ wọ́n padà wá bá wa lé ọmọ rẹ̀ náà ní àwọn afúnlẹ́rọ ìlú wa ẹgbẹ́ wọn kún ẹbẹ̀rẹ̀ sí pọ̀n wà lé kéde tó ń pa wà lé látàrọ ọlọ́run bọ̀ ní òkè fádé yìí ni ọ̀gá ní ẹ̀ṣìn sí àbá àbá ni kan péré báyìí ilẹ̀ èrè ó kàn gbogbo àwẹ̀ ni wọ́n nígbà ó sí fìlà kú bá kú níjọ́ kejì tó bá fẹ́ gbáyàn lè jẹ́ àmì ẹ̀dẹ́ fún ó ẹ̀tọ́ fi fìlà pé ní yóò sọ wá dẹ̀lẹ́gbọ́ bí mo sọ ní ẹ̀yìn ẹ̀dẹ̀ wo jáyé ọ̀pọ̀lọpọ̀ ti dẹ̀lẹ́gbọ́ látàrí gbogbo ogun ká ti gbàgbé láàrin yóò tún kó ti máa retí ìjà ní àwọn èèyàn tún ti lọ ń ṣe àwọn táìdì méjì jẹ́ ń bára wọn jẹ́ àfáàní àfáàní àméjèèjì tún jọ jáde ilé kí ó kàn náà àmọ́ wọ́n yìnbọn síra wọn lọ́wọ́ nítorí kí ni nítorí òun ní pẹ̀lú Islam nítorí ẹ̀ká lẹ́yìn tí gbogbo àwọn mùsùlùmí kàrẹ́ láti òkè délẹ̀ tá a bá yọ ọwọ́ wa àti ẹsẹ̀ wa nínú ìjà ní ìsìn náà ìjà náà ó parí tí ó sì nífẹ̀ẹ́ tí ó jà mọ́ láíláí ọ̀fán ìjà yẹn ò ní ṣèṣì ti rù mẹ́gbá mọ́ torí ni wọ́n fi pè wá ní onímọ̀ líle wọ́n lọ́lọ́kàn líle mùsùlùmí wọ́n ilẹ̀ ní ìdáríjú kò sì rí èèyàn bá gbọ́ yí ẹ̀sì sótò náà wá mùsùlùmí gbọ́dọ̀ ronú gan-an kí là ń yà sí kí là ń fà kí là ń wá o ṣé bá ń sí ni pé abẹ́lo ṣẹ̀rí àní òdè ní ẹ̀rọ ìkejì ṣé bá ń yà sí ni pé àwọn ọmọ wa wọn jẹ́ wọ́n lò jáàbù wọ́n dẹ́ẹ̀dì bí mùsùlùmí ni Islamic skul ṣé báńjà sí ni pé ah, àdúgbò yìí ẹ̀ ilẹ̀ ẹlẹ̀ fáwọn mùsùlùmí tá kọ́ mọ́sálásí sí ìbáńjà sí gbogbo àwọn ìbéèrè tá lè béèrè yẹn tó kò sí ìtésì rẹ̀ ó jẹ́ pé kò sí ànábì sì sọ pé bìsẹ́ ìfì ìmọ̀ ni wọ́n bá pàdé ìsákọ̀ mùsùlùmí ni bìsẹ́ ìfì ìmọ̀ fàlẹ̀kọ́ ìlú alìmọ̀túrù àwọn méjèèjì ẹni tí wọ́n pa àtẹn tó báyàn ọmọ náà ni wọ́n àwọn èèyàn ní ah, ah, wàádàlì kọ̀ọ̀tì ẹn tó pààyàn yé o ànábì ọ̀rọ̀ rẹ̀ nígbù àti mọ̀pọ̀ ìnámàlà àmàlùbí ni a ti fi èròǹgbà rẹ̀ dá lẹ́jọ́ òun gangan kó ṣe kú ọmọ náà ni dẹ́jà wà rí kí ni mo ewu ní ṣẹ́lẹ́ṣẹ́ ìdíjà ẹni tó ti kú òde tí ó bá mọ́ tù wọ́n ti pa ní kẹsẹ̀ rí ni àtàkùnlà pé ọmọ náà ni tọ̀túbọ̀ kan Bẹ́ẹ̀bádẹ̀ lọ ogúnjó ogun lọ́wọ́ pẹ̀lú gbogbo tó kó sára ìpè ní jẹ́ Mùsùlùmí mọ́ lásìkò yẹn. Kẹ́rántí Prọfẹ́sọ́ Bílá ń gbà fún ẹ̀ntàjú rẹ̀. Ó tó bá bẹ́ẹ̀ kírun gbogbo nǹkan tó máa bí ṣe májíkì lówó kò sẹ́gbẹ́ kan fẹ́ sí náà tó dáhùn. Toró ń yé pé kí ní ìbẹ̀rẹ̀ bá ti kó sára èèyàn ní jẹ́ Mùsùlùmí mọ́. Mọ́ ìtàbí ẹ̀kọ́ pílíkì ń tàbí ìdèjì ọ̀rọ̀ tó pamọ́ tó bá lè dàmú dáadáa lórí YouTube bóyó ṣeéṣe kí wọ́n ẹ̀wọ́ kó gbogbo ẹ̀ka lẹ́nu ó fẹ́ sí lọ́nà sọ́lọ́kú ṣàánà lọ́kù fún alágbẹ̀lẹ́ ọ̀rọ̀ الحمد لله ولي الصالحين ولا عدوان على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد أفلكم الله وبعد ọba tó ṣe ní rọrùn fẹ́mi àti ẹ láti lè gbọ́rùn táàmù wí àwọn nǹkan lé sí wà láìsí gbọ́rùn kankan wọ́n máa ṣe lè fúrí dè ní ẹnu wa ni wọ́n máa wò bóyá àwọn lè gbọ́rùn táàmù wí látara ẹ̀nu wíwò ìwọ́n lè dorí kodò ní ìsìn kó sì máa fi dígbọ́rùn táàmù wí àwọn yẹn létí ṣùgbọ́n kò sọ ọmọ létí tí wọ́n fi gbọ́rùn kankan èyí náà tọpẹ ẹni tí ò wá ní ọmọ létí tó létí gbọ́dọ̀ sí pẹ́ fọ́lọ̀ ẹ̀bọ́ ríran tọ́lọ̀ bá tún gbà ríran ń kọ́ ní òṣì ṣòkòsẹ́ tọ́lọ̀wọ̀n pàyọ̀ pẹ́lẹ̀ bí olùwà iná àyọ́ pẹ́ sì ń bẹ pẹ̀lú bá ṣe jà yí mi ó ní pé ìjà yìí yóò jẹ́ kí àwọn mùsùlùmí máa kórìíra ara wọn sí àdúgbò méjì tí ń jà ní tó bá wà láwọn àdúgbò méjèèjì yẹn kò lè ìmámù àdúgbò ni àti ìmámù àdúgbò ìgbò lè kíra wọn tí wọ́n bá kíra wọn àwọn èèyàn sọ pọ́tà ìlú ni wọ́n

kìí ti jẹ́ kí ló dé èmi ló dé kí ló pa tó yí pé dúró àwọn wàhálà táì bá ti ṣẹlẹ̀ àwọn mùsùlùmí ní máa pa lára mọ́síláṣì ti wà ní òbí títì àwàlà ní kírun lẹ́yìn ara wa mọ́ wọn ò ní ṣèṣì ti ilé ẹlẹ́sìn sọ́rọ̀ kan bẹ́ẹ̀sì láà babaláwo ọlọ́run dá bí àdúgbò tí wọ́n àtàdúgbò wọn ń jà kò bá jẹ́ òdó ma kéwú jù yóò ní kódà kó mọ kéwú jù àná àtúgbọ́ ní òsí mẹ́jùmọ́ mo gbọ́ ọlẹ́ wọ́n ní kódà kó mọ kéwú jù àná bì lọ sọ́bàtàrìmà kódà òun ló kó àná bì ní kéwú àwọn òní kírun lẹ́yìn sọ́hà látara kírun mi ò sí mẹ́ gbogbo yẹn ni

aláwọ̀ méjì lè pàdé kí wọ́n bẹ́ra wọn lórí ajẹ́pẹ́ láìlẹ́ ilẹ̀ láòrọ́ làwọn méjì ń jọ sọ kí èèyàn máa kí ìrùn mọ́ṣáláṣí kí torí kí ni àwọn ka àwọn bí mo ṣe yẹ mo àwọn ìlú kan ọba méjì ń ọba ń yìí ṣùgbọ́n náà ìlú yẹn ibi dánwò lókè ìpànlé ń bẹ̀ láméjèèjì tó wájọ ń gbé wọ́n wà tún jọ lọ sínú ṣọ́ọ̀ṣì báyìí wọ́n jọ jọ́sìn wọ́n tún jọ jáde ṣùgbọ́n àwọn tẹ́ ń tẹ̀lé wọn náà mùsùlùmí ò kírun lẹ́yìn ara wọn mọ́ṣáláṣí wọ́n sì ń bára wọn jà àwọn tẹ́ ń torí rẹ̀ jà sí kíni wọ́n jọ jọ́sìn lóòjọ́ sunday báyìí wọ́n tún jọ jáde níwájú bíṣọ́ọ̀bù kò sí ọ̀fán òníṣèṣì fi rú lẹ́gbá wọn ní búra wọn wọn sì ní já ṣùgbọ́n àwọn mùsùlùmí tó jọmọ lẹ́yìn wọn ti dá mọ́ṣáláṣí àwọn méjèèjì yẹn sì tún kírun wọ́n pèrà wọn mùsùlùmí hmm? kí ló fa ẹ̀sìn wọn yé wa àgbọ́yé ò sí àlàyé ò sí kò sì sáró jìlẹ̀ ẹja dàdó mẹ́lórí àsìkò tó ní wọ́n lápọ̀rọ̀ lásọ fọ́mọ̀ lóàbí àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀wò tó bá nínú rẹ̀ yóò dùn abẹ́rọ̀ ọba lè kí ọlá gbígbọ́ta gbọ́yé jẹ́ ká gbọ́yé abágbọ́yé Ọlọ́run jẹ́ ká lòó tàbá lò ọlọ́run jẹ́ kó bá wa paná gbogbo wàhálà ìpátápátá àìsá hmm, bá ti lè lò ọlọ́run já gbọ́ ká gbà tàbá gbà ọlọ́run já fi ṣe wà mù kó tó wá gbà ní lọ́dọ̀ ọlọ́wọ́ wa àdánwò ni àfá àti ń pè ní fìtínà tako fitnata lẹ́bi láàbìbánilẹ̀lẹ́ ìnàbọ́lá mùmí kò mú ọ̀rọ̀ mí ìtúlẹ̀ ni a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn fìtínà kan tó yẹ pé tó bá ṣẹlẹ̀ tán àwọn

wọ́n ní èjì ó ṣe é ti sórí òrùlé sùn ẹ̀mọ́ káàkiri sí òrùlé ma ní àmọ́ náà yóò jò gbogbo ẹ̀ pátápátá ni iná lógún iná níjà mùsùlùmí èdè díẹ̀ àmọ́ bù ní ipa ni gbogbo ọ̀rọ̀ tí ó jẹ́ ọmọ lò kí à ní jẹ́ gbogbo àwọn tí wọ́n máa wá fún wa nímọ̀ràn yẹn mo fẹ́ fi kájí ẹ̀ lẹ̀ ìmọ̀ràn ogun ìmọ̀ràn ọ̀tẹ̀ káwọn jẹ́ fún wọn káwọn fún wọn lọ́rọ̀ sọmọ́ láwùjọ torí tí ọlọ́run rán ànábì sọ́ọ́lù sí ó parẹ́ ẹnìkan ló mọ́rán wá pé kí wọ́n gúnra kùnlé ìdè ń bá àfà àṣìkọ́ ha nígbà ọlọ́run ní olórí burúkú jùlọ nínú wọn nígbà tó dìde kí ló sọ ràkúnmí àmọ́ pàjẹ́ ni ẹran jíjẹ ni àmọ́ gún ràkúnmí wa gbọ́dọ̀ ní àgbọ́dọ̀ náà ràkúnmí yẹn níjọ́ tó bá mú nínú kànga àgbọ́dọ̀ ìgbédi

ó sì sọ òkè ìlú wọn di ilẹ̀ ìtumọ̀ ní pé gbogbo tó ń bẹ lókè àgbé sókè àwa dojú ẹ̀ dé wà láyà họ́ọ̀fù òkè bá a kí ni ó tẹ̀yìn rẹ̀ yọ kò sí kó yàtọ̀ náà ní ilẹ̀ ṣàgbégbà ní èèyàn máa ń ṣe nǹkan táàbù ah, máa bẹ̀rù ṣe ọkọ̀ kan ọlọ́run ọlọ́run ti pa wọ́n rẹ́nu àwọn olórí ibú jùlọ nínú ẹ̀lá àbáàdí máa pẹ gbogbo kèfè ní kùndárù tó rẹni tó sì ìdéjọ́ náà nù tẹ̀síìrì wọn lórúkọ rẹ̀ ní kùndárù tó ní ẹgbá pa àwọn kùndárù àárín wa gbọ́dọ̀ fún wọn láàyè mọ́ wọn lẹ́nu mọ́sọ̀lú di ń tẹ́gbẹ́ àti sọ̀rọ̀ èyí ó tún máa kẹ́ ṣàgbé ọ̀bẹ̀ ní máa jẹ́ kéèyàn máa ṣọ́ ọ̀rọ̀ sọ àwọn àwàdà téèyàn lè ṣe tẹ́lẹ̀ ò lè ṣe mọ́ bí mo ṣe pé èèyàn bá lọ pè rún mọ́ṣáláṣí mi mú fún lẹ́gbà níbo ló ti wá ọmọ òkè náà ni ẹ̀ẹ̀kún lẹ́gbà láyé ọ برحمتك يا أرحم الراحمين wáyé akọrọmọlẹ́kọ́ ní gbogbo àwọn àfá ojúṣe wa rèé kásàlàyé nígbà ànábí ọlọ́run ni ò dákẹ́ ńgbàfẹ́ ni ẹfẹ́ sọ pé kí wọ́n para sí mi ó padà kìlọ̀ fún wọn torí kọ́lọ́run ó padà béèrè lọ wa pé tá a sọ ẹlòmíì kópa nínú àfá àgbò ṣáà wí fún wọn tó bá ti lè dáhùn jọ gbé ìdípo wí fún wọn ó jìyà wọn ò torí bá nìbí ní mọ́ ń kàtà mọ̀ ìlìmọ̀ àti sọ́mbì náà gbàtí ọkọ̀ tí ó ṣe lájú ní pé títí ìmọ̀ pamọ́ àlìjámọ̀ ó ń lọ ìyá ọmọ ìkìyà mọ̀ ti bìlì jáàmì mi nàná ọlọ́run ó fi ìjánu náà sẹ́nu rẹ̀ tó fi الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واصن عاقبتنا في الأمور كلها واحكك إيماننا وارفع درجاتنا وصدقنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين رب اجعل هذا البلد آمنا رب اجعل هذا البلد آمنا رب اجعل هذا البلد آمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة في أزمة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاة اللهم صل على محمد ان اله